balẹ̀ kí a gbọ́ àdé àdúrà tí a bá ń darí wọlé ẹ kí a gbọ́ àkórí àdìsí lẹ́ẹ̀kan sí àdúrà tí a máa ń ṣe tí a bá darí wọlé amina sọ̀dí àláàrin ròyìn pé nígbà tí a ń darí bọ̀ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àdéwọ̀sọ́là tí a sì dé tòsí mẹ̀dínà ó sọ pé a jẹ́ ẹni tí ó ń tẹ́rí padà tí ó ń túbá olùjọ́sìn olùforíkalẹ̀ àti olùdúpẹ́ fún olúwa wa kó yẹ sọ gbólóhùn yìí títí a fi wọ mẹ̀dínà ẹ jẹ́ kí àdúrà àti ìsìlẹ̀ nǹkan sí àdúrà tí a ṣe tí a bá ìdarí wọlé ká ní àtọ̀jú àná àlèrè ìpín nígbà tí a ń darí náà pẹ̀lú iṣẹ́ ọlọ́ọ̀tọ̀lọ́lá àríwọ̀tọ́lá tí a sì dé tòsí mẹ̀dínà ó sọ pé a jẹ́ ẹni tí ó ń ṣẹ́rí padà tí ó ń túbá olùjọkò olùforíbalẹ̀ àti olùdúpẹ́ fún olúwa wa kò yéé sọ gbólóhùn yìí títí a fi wọ mẹ̀dínà muslim gba rọ̀wánà wa. alhamdulilayi wàlẹ́yìn sọ́lẹ́hìn. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديثي Anas radiyallahu ta'ala anhu ní báàbù ma yaquluhu idha raja'a wa idha ra'a baldatahu nǹkan tí ànábì sallallahu alaihi wasallam máa ń sọ nígbà tó bá ṣẹ́rí padà láti ìrìn àjò tàbí tó bá darí padà wọlé láti ìrìn àjò tàbí tó ti dé ìlú rẹ̀ tó ń wò lú ẹ̀ lọ́ọ̀kan báyìí anas ọmọ malik ni akubalina máa ànàbíyí sọ́lọ́lọ́hù àríwáàrí wasallam hatta ìdá kúnnà bí zọ́hìrì madina aṣẹ́rí padà tàbí adarí pẹ̀lú ànábíwa muhammad sọ́lọ́lọ́hù àríwáàrí wasallam láti ìrìn àjò kan bàbá ń bọ̀ à ń bọ̀ títí ìgbà tó kù ó bù sátà àbí táwọn olùmọ̀dínà lọ́ọ̀kan báyìí tààtì dé ẹ̀yìn Madina ànábì ní ààyìbúna tààìbúna ààbìdúna li rabbina hamidun falam yazal yakulu dhalika hatta qadimna al-madinata gbólóhùn tánàbì sọ yìí àfáwà Anas kọlọ̀mbà ni yọnu sí sọ pé ànábì kò gbòkò yẹ lẹ́ni tí ń sọ gbólóhùn títí tí a fi wọ ní ìlú Madina ó fi hàn pé eléyìí ni ìrántí Ọlọ́run tí ànábì máa ń ṣe nígbà tí ànábì bá darí láti rìn àjò èyí tó máa ń ṣe nígbà tó bá jẹ́ jáde lọ rìn àjò a ti kà yẹn fún wa a sì ti túmọ̀ rẹ̀ a sì gbà wá níyànjú láti mọ̀ ká mọ̀ ọ́n sórí nípa ìhà rẹ̀ ká sì máa lò ó eléyìí ni ìṣẹ́rí padà ní èyí tí Anas kọ́ wa tó sọ tí ànábì sọ ni pé. aibuna aibuna ajibuna taibuna abiduna li rabbina hamidun yani pé aibun a ń ṣẹ́rí padà ni pé à ń darí láti rìn àjò wa taibuna lẹ́ni tó ronú pìwàdà sí Ọlọ́run ábìdúnà lẹ́ni tó jẹ́ olùjọ́sìn fọ́lọ́hun lè rọ́bìnà fún olúwa wa hamidun lẹ́ni tó jẹ́ olùyìn lọ́hun yẹn pé ta bá rìnrìn àjò ta bá darí padà délé ó yẹ kọ́ jẹ́ ẹni tí ó padà lẹ́ni tó ti túbá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ lẹ́ni tí yóò jẹ́ olùfọkànsìn tòótọ́ fún ẹlẹ́dàá lẹ́ni tí ó mọ̀ ìyẹn lọ́hùn ẹlẹ́mìlẹ̀ azọ pé sí ẹlẹ́ṣẹ̀ ni wá nígbà tá a lọ ni tá à ń lọ sí ní àjò ní jẹ́ pé à ń jẹ́ ẹni tó ń tú bá ń gbà tá à ń padà ó ṣeé ṣe ká mọ̀ jẹ́ ẹni tó ń ṣe lọ́hùn léyìí tó hàn sí wa nígbà tá à ń lọ rìn àjò àmọ́ èèyàn lè dé rìn àjò kí nǹkan ó yí padà èèyàn lè lọ ṣòwò kódà nígbà tó lọ ṣòwò kó lùyàn jìbìtì lọ́hùn tí kìí sì ṣe pé èrò rẹ̀ ní fẹ́ lọ jìbìtì ó dí kó ṣe zìnà lẹ́ni pé rẹ̀ ní kó fẹ́ lọ ṣe zìnà nígbà tó àjò èèyàn àjò kó tàbí kó bú àwọn èèyàn tàbí kó hu àwọn ìwà tí ẹ̀sìn ò mọ́ lọ́nà kan àbí tí kìí sì ṣe pé ròǹgbà rẹ̀ nìyẹn nígbà tó fẹ́ kú òǹlé ṣùgbọ́n látara ìjọ́mi ènìyàn látara pé àṣetọ́n ó ń dẹdẹ wa káàkiri ni ó ń ṣọ́ wa láàárọ̀ ó ń ṣọ́ wa lọ́sàn-án nírọ̀lẹ́ láṣàálẹ́ lálẹ́ kódà kò fi wá sílẹ̀ lóru ó ń ṣọ́ wa ni nítorí pé òun fẹ́ jèrè wa. ó fẹ́ kábọ̀ wọ inú náà jahannam ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn àwa mùsùlùmí ó fún wa nígbà láàyè nígbà tí a bá ti yẹgẹrẹ kó lójú ọ̀nà tá a sì mọ̀ láti ìdónúpìwàdà kúrò ní ẹ̀ṣẹ̀ wa ká sì tọrọ àforíjì ògbólóhùn yìí pé ààyè búù náà à ń ṣẹ́rí padà ní táà ìbú ná lẹ́yìn tó ti ronúpìwàdà yìí yóò jẹ́ kí ọkàn wa yóò máa fọ ọkàn wa mọ́ láti lè ronúpìwàdà kónú èyí owó ẹ̀ṣẹ̀ tó bá tó ṣeé ṣe ká ti dá nígbà tí a lọ sínú àjò nínú àwọn àǹfààní tó wà nínú irú ìrántí ọlọ́run báyìí ni ló fi jẹ́ pé àwọn nǹkan tá à ń kọ́ra wa tàbí tá à ń sọ fún wa pé ká máa kà wọ̀nyí kò tí ì tó kàkà nìkan bíi ká tó mọ̀túnmọ̀ nǹkan tá ń kà bá ó ṣeé ṣe ká mọ̀túnmọ̀ kéwú láti mọ̀túnmọ̀ rẹ̀ àwọn tó bá mọ̀ ọ́n kà nínú wa àwọn ìwé tí wọ́n ti tu sí èdè abínibí ìyẹn fi Yorùbá tàbí tí wọ́n ti tu sédè Ìgbò álékà tàbí ká béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ kéwú dáadáa kí ṣe tí ó kàkà tí ó tutù kùtù fún wa o àwọn yẹn ó ṣàlàyé pé ntẹ́lẹ̀ ìtúsí ni ntẹ́lẹ̀ ìtúsí ni torí nígbà míì èèyàn á máa kéwú ṣùgbọ́n torí pé kò kéwú débi tó yẹ kó kéde tá à ń pè ní kílátòl ìlímì ààbọ̀ ọ̀mọ̀ tàbí àìtó ìmọ̀ ọ̀tọ̀ ni títíra ń sọ ọ̀tọ̀ ni tẹ́ni yóò mọ̀ gbé jáde bó tilẹ̀ pé èèyàn lè nímọ̀ náà kó ṣẹlẹ̀ síyàn o lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀kì ẹ̀bí ẹ̀ yóò sì wọ́n púpọ̀ kí á ló o si sì padà ọlọ́run ọba ó padà jẹ́ òye dá ń sọkọ́ torí pé ilé ìmọ̀ ń ṣẹlẹ̀ látàrí ẹ̀kọ́ kan tá à ń pè ní nahu grammar àti ẹ̀kọ́ kan tá à ń pè ní sọ́rfù ọlọ́run alágbọ̀yọ̀ lọ́rọ̀ kan ayibuna abiduna. bí rọ̀bínà hamiduna ayibuna ayi jẹ́ gbogbo ara máa ń pè àwọn obìnrin máa ń jẹ́ ayi àbí ayi àti ayi ìyàwó ayi ayi ìyàn ló bẹ̀rẹ̀ rẹ̀ yẹ ayibuna ayibuna ayibuna ẹjá jọ sọ lẹ́ẹ̀mẹ́ta ayibuna ààyìbùnà ààyìbùnà táàìbùnà táàìbùnà ìgbàgbọ́lẹ̀ mẹ́ta táàìbùnà táàìbùnà ààbìdùnà ààbìdùnà ìgbàgbọ́lẹ̀ mẹ́ta ààbìdùnà ààbìdùnà ààbìdùnà láti bẹ̀rẹ̀ ààyìbùnà táàìbùnà ààbìdúnà lẹ́ẹ̀kan sí ààyìbúnà ààbìdúnà lẹ́ẹ̀kan sí ààyìbúnà tààbìdúnà ààbìdúnà lèrọ́bìnà lì lèrọ́bìnà hàmìdúnà lèrọ́bìnà Hamiduna. Ẹjá sọ ìrọ́bìnà Hamiduna yẹn lẹ́ẹ̀mẹ́ta. Lèrọ́bìnà Hamiduna. Lèrọ́bìnà Hamiduna. Lèrọ́bìnà Hamiduna. Èmi ó wí lẹ́ẹ̀kan lágbára ọlọ́run láti bẹ̀rẹ̀ kọ́lọ̀n kó jẹ́ kí n rí wí. Ẹ̀yin náà tún átùn àjọ wí papọ̀ lẹ́ẹ̀mẹ́ta. Ayibuna, Taibuna. àbìdúnà lè rọ́bìnà hàmìdúnà ẹjẹ́ ń wílẹ̀ kan sí ààyìbúnà táìbúnà àbìdúnà lè rọ́bìnà hàmìdúnà ẹjẹ́ kájọ wí ààyìbúnà táìbúnà àbìdúnà lè rọ́bìnà hàmìdúnà lẹ́ẹ̀kan sí ààyìbúnà تائبون عابدون لربنا عابدون bẹ́ẹ̀ tí ó عابدون عابدون عابدون لربنا ni kan tí Anas ọmọ Málíkì kọ́ wa bí ànábì ń wí ẹ jẹ́ ká gbìyànjú kí a lọ mọ̀ ẹni tí kò mọ̀ kó béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ kó kà fún sí lẹ́nu ẹni tó sì mọ̀ ká ó wà nínú ìwé tá a pè ní hisnoli muslim ìwé ìrántí tàbí àdúrà odi ìṣọ́ mùsùlùmí tí wọ́n tún sédè ìlú ní citadel of the believers ìkan náà tó wà tí wọ́n tún sí fortification of the, uh, the of the muslim ṣùgbọ́n ti citadel yẹn la sọ pé ó gbajúmọ̀ nítorí pé ó ní transliteration abẹ́lọ́n kó fún wa lágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìta wíláàárọ̀ ọlọ́run kó fi àlùbáríkà sí fún kálukú wa dáadáa wa ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tí ò bá níbi kan ti ń kánjú lọ láàárọ̀ ìyẹn lè jókòó láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta kó tún mọ́ wí ẹ̀ pàápàá láti ṣojú kòkòrò náfìlà méjì tá a sọ wípé tó òrùn bá ti gbéyàn bẹ́ẹ̀ wà mọ́ṣáláṣí tí ò kó mọ́ṣáláṣí lẹ́yìn tó kírun súbú ìtàn ìrun àárọ̀ báyìí títí tó òrùn fi bóde tó òrùn fi yọ

wọn ò ní lọ ájì kankan wọn ò mọ̀ gba aládàá rẹ̀ ń bí ò ní sí lára àwọn alálàájì o kéèyàn gbẹ̀san nǹkan yàtọ̀ kéèyàn wà lára àwọn tó ṣe ọlọ́run fún wa rẹ̀ rẹ̀ Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in وسلم عليكم ورحمة الله وبركاته